إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adarúpẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asọ́látù fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú amdatul ahkam èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nípa alámàrí ẹ̀sìn wa èyí tí a máa gbéyàwó ní àárọ̀ yìí pẹ̀lú ọgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gift ẹ̀bùn èyí tí a ti bára wa sọ tẹ́lẹ̀ an jabirin bin abdullahi radi allahu anhu maqal látọ̀dọ̀ jabir ọmọ abdullahi kọ́lọ́mù ọba kó bá wa yọ ní sùnmù àti bàbá rẹ̀ ó sọ báyìí pé قضى النبي صلى الله عليه وسلم بالعمرة لمن وهبت له ó ní kìíní kan tí wọ́n ń pè ní al'umra ṣùgbọ́n orúkọ ẹ̀bùn yìí wọ́n a máa pè ní ọ̀mùra òun náà ni kéèyàn kan sọ wípé ilẹ̀ mi yìí mo fún ẹ lópin ìgbà tí o bá ń bẹ láyé wọn a máa lo gbólóhùn ọ̀mùra àbí kó ní ilé mi yìí mo fún ẹ lópin ìgbà tí n bá ń bẹ láyé ìgbà mí àwọn èèyàn máa gbọ́yé sí wípé lópin ìgbà tí ẹni tí òun fún tó bá ń bẹ láyé ni àbí lópin ìgbà tí òun bá ń bẹ láyé ìyẹn òun tó ń fún ẹni tí òun fún eléyà sábà máa bí ìjà láàrin wọn ṣùgbọ́n gbólóhùn tí wọ́n sábà máa ń lò ní wọn a lo gbólóhùn ọ̀mọ̀ra wọn a lo gbólóhùn òrùkúbá òjíṣẹ́ ọlọ́wọ́n ọba sọlọ́láhùn àrẹ ìwọ̀sọ́lẹ̀ ó bá wọn dá sí ọ̀rọ̀ yìí nǹkan tí ó wá sọ gẹ́gẹ́ bí jáde rọ̀jà láwáánù bí ó ṣe gbà wá òun ni pé kọ́dọ̀ nàbí yìí sọlọ́láhù aláyhi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá dálẹ́jọ́ bẹ̀lẹ̀ ọmọrá ipé ẹni tó bá lo gbólóhùn ọmọrá nípa òun ni ó máa ní lọ́gbére wọ́n fi láfi nínú ẹgbà wá kan mẹ́nu ọ̀rọ̀mìra ọmọrọ̀ ẹni tí wọ́n bá fún ní ọmọra fàyíyà láwùwọlẹ̀ àkíbì òun àti àwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n ní that òun ló ní nǹkan yẹn àwọn ọmọ tí wọ́n bá wá lẹ́yìn rẹ̀ náà ni wọ́n ní fa iná àlílẹ̀ dì ọ̀tíyà ha ẹni tí wọ́n fún yóò máa jẹ́ títí ẹ̀ látẹ́rìjọ̀rù lílẹ̀ di àtọ́ ha tẹ́ni yóò bá sí láyé mọ́ kò ní padà sí ọ̀dọ̀ ẹni tó fún lẹ́ánàhù àtọ́ wọ́kọ̀ àfi ìmọ̀wárí torí ẹ̀bùn tó ṣe wípé ogun jíjẹ ó ti wọnú ẹ̀ ni wọ́kọ́lá jábírù jábírù sọ pé ìnámẹ̀lẹ̀ ọmọrálẹ́tì àjẹ́ àzá àrùsúlùlọ́ ìsọ̀lọ́lọ́hù àríwọ̀sọ́lẹ̀mù ọmọrá tí òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ yí pé ó ti di ti ẹni tí wọ́n bá fún àníyàkúl oníkéyàn sọ pé yí alákàwàlẹ̀ àkíbìkì kéyàn sọ yí pé yóò máa jẹ́ ti tiẹ àti àwọn ọmọ tó bá wá lẹ́yìn rẹ̀ fa ama ṣùgbọ́n ìdàkọ́l tí ẹni tó fúnyàn ní nǹkan bá sọ yí pé yí alákàmà àìṣtà máa lòó títí ẹni ma'ishta lópin ìgbà tó bá ń bẹ láyé fa inna àtẹ́rìṣòro ila sahibiha yóò padà sí ọ̀dọ̀ ẹni tó fún yàn torí pé eléyìí clear wọ́n fi london lè muslimin nínú ẹgbà wa ìmáàmù muslim òjíṣẹ́ ọlọ́wọ́ bá advice wọn ó ní amsiko aleikum amuwalekum dúkìá yìí dọwọ́ yìí ẹ̀dì dúkìá yìí mú wọ́lá tó sídúhà ẹ má bàjẹ́ fa iná woman àmàrà ọmọrà ẹni tó bá lóun fún yàn ní nǹkan ní òmùrà fàyẹ lílẹ̀ di ọ̀mìrà ha ẹni tí wọ́n fún òun lónìí hayan tó bá ń bẹ láyé wàmẹ yìí tan tí ò bá sí láyé mọ́nà wàlé àkíbìhì àti ni wọ́n mọ̀ ní òdíṣẹ́ ọlọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam bó ṣe mọ́ ń dá sí àwọn tó dẹ̀ máa ń báwọn èèyàn parí ìjà lórí àwọn nǹkan tí ó bá di àríyànjiyàn láàrin wọn ni gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni tí wọ́n ń lò láàrin ara wọn ṣùgbọ́n wọn a máa ṣì í gbọ́yé ẹni tó bá lóhun fún yàn ní nǹkan ní rọ̀mọ̀rá ó lè ní lẹ́mìí wípé nǹkan yìí ó padà sọ́dọ̀ òun ẹnì kejì lè máa gbọ́yé sí pé kò ní padà sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá fi lè yànnà nǹkan yẹn tó ṣàlàyé rẹ̀ wípé kíní yóò máa lọ lò ó lópin ìgbà tó bá ń bẹ láyé nínú sẹ̀ríà eléyìí ti clẹ̀ òun ni jábí rọ̀dàláwà ánìyàn tó ń sọ wípé kánípẹ́ nìyẹn ṣàlàyé wípé máa lò lópin ìgbà tó bá ń bẹ láyé tó come out tó sọ bẹ́ẹ̀ eléyìí yóò máa jẹ́ nǹkan tí ẹni tí wọ́n fún yóò máa ṣàǹfààní ń bẹ lópin ìgbà tó bá ń bẹ láyé tí ò bá sí láyé mọ́ ó túmọ̀ sí pé nǹkan yìí ó padà sí ọ̀dọ̀ ẹni tí ó fún ó túmọ̀ sí pé bí ìpéyàn yáyàn ní nǹkan òun ni ìdájọ́ rẹ̀ ó mọ̀ jẹ́ kò ń ṣe pé gift ta ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ torí pé nǹkan tí a ti síwájú níbi gift òun ni pé téèyàn bá lóun fún yàn ní nǹkan nǹkan yẹn ti di tẹni ta fún bẹ́ẹ̀ ni ẹ̀sìn islam ò fẹ́ ká padà níbi nǹkan ta bá la fún yàn gbàtà bá la fún yàn ní nǹkan kí wá ní mo fẹ́ gba nǹkan tí mo fún ẹ padà eléyìí ó kì í ṣe ìwọ ọmọlúwàbí gẹ́gẹ́ bí àwọn kàtà ti sẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní al'aidu fi hibatihi kalkalb yakiwu wa ya'udu fi qayhi ẹni tó bá lóun búyàn ní nǹkan ó wá padà níbi nǹkan tó búyàn bí ìgbà tí ajá bì kalẹ̀ ni ajá yóò jẹ oúnjẹ tó ju tó lè jẹ lọ́ngbà mi nígbà tó bá wá di wípé kò ráyè jẹ sí mọ́ yóò wá bì í kalẹ̀ nítorí bì kalẹ̀ yóò tún padà wá ń gbà bá tún pa láti wá jẹ kò bá jẹ́ pé nǹkan yẹn rùn bẹ́ẹ̀ lẹni tó lóun búyàn ní nǹkan ó wá padà lóun wo yìí pé kó ń gba nǹkan yẹn padà eléyìí ò kì í ṣe ìwọ ọmọlúwàbí gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fi rinlẹ̀ fún wa àfi tó wá ṣe pé láàrin bàbá àtọmọ gẹ́gẹ́ bí tí anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam tó fi rilẹ̀ bàbá lè gun ọmọ ní nǹkan ṣùgbọ́n kí ó gbà á padà ní ọwọ́ ọmọ lópin ìgbà tí ọmọ yìí ò bá tí ì lo nǹkan yẹn sí nǹkan míì tó ṣe yí pé ó lè dá wàhálà lẹ láàrin wọn àti ẹni tó lò sí tí ó lò sí ọ̀dọ̀ rẹ̀ bàbá lè ní mi fún ẹ ní nǹkan yẹn mọ́ ṣùgbọ́n eléyìí kò tọ́ fún ẹni other person ẹni tó bá ṣe ó ṣe nǹkan tí ó burú nínú ẹ̀sìn islam ó ṣe nǹkan tó lè rí tó lè jẹ́ ìbanilẹ́jọ́ fún tó bá di jọ́ ń gbé ní alkiyama ṣùgbọ́n kéèyàn búyàn ní nǹkan gẹ́gẹ́ bí n ta ti sẹ́yìn n ta bá promise yàn òun ṣe gift nìyíun èèyàn kan promise lápèjúwe pé máa ra mọ́tò fún ẹ àbí máa kọ́lé fún ẹ àbí máa rán ẹ lọ sí àjì lápèjúwe àbí máa ralẹ̀ fún ẹ eléyìí ò tí ì di gift ó dìgbà tí èèyàn bá tó gba nǹkan yẹn so ẹni tó promise pé wọn á ṣe nǹkan fún yàn tí ò bá ṣe nǹkan fún yàn mọ́ àní ní ó gba nǹkan rẹ̀ padà torí pé nǹkan yẹn ò tí ì tẹ̀yàn lọ́wọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí nǹkan yẹn bá tẹ̀yàn lọ́wọ́ tó wá ní mi ẹ mọ́ mu wá mo fẹ́ gba nǹkan mi padà eléyìí ni a ní ẹ̀sìn islam ní kò da àfi láàrin bàbá àtọmọ ló kù ẹni tó bá ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam ó fi wé ajá tó bí kalẹ̀ tó padà síbi èébì rẹ̀ eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì ká mọ òfin rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ṣàlàyé sí ẹ̀yìn tẹ́lẹ̀ so nǹkan tá a sọ yìí pé ó jẹ́ gift ni téèyàn ti gbà ní téèyàn ti gbà kò ń ṣe gift nìyẹn ní téèyàn bá ti wá gbà ẹni tó fún yìí padà mọ́ so ẹni tó lo gbólóhùn ọ̀mọ̀ra bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe gbólóhùn tá a máa ń lò lọ́dọ̀ tiwa ń bí àárín àwọn alárúbáwá ní gbólóhùn yìí wá òjíṣẹ́ ọlọ́run ọba ní tó bá ní àmọ́rùtùkà àbí ìdár ilé yìí mo fún ẹ ní rọ̀bùrà kò sí tó kílẹ̀ ń bẹ̀ dáadáa ipò gífìtì tí ó fún yàn tẹ́ni ẹ bá ti gbà á ipò gífìtì tó yẹ pé yóò di tẹ́ni yẹn òun ló wà ṣùgbọ́n tí n bá sọ wípé àmọ́rùtùkà àbí ìdár máa àìṣta lópin ìgbà tó bá ń bẹ láyé ilé yìí máa lọ lùú eléyìí jẹ́ nǹkan tí ó clear ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe òpin ya láàrin tá a yá ni àti nǹkan tí a bùn ni ìyàtọ̀ bẹ láàrin méjèèjì ẹlòmí lè sọ pé ilé yìí máa gbé máa gbé máa gbé iná àbí gbé fúngbà díẹ̀ gbé lópin ìgbà tí bá ń bẹ láyé eléyìí sì kò ń ṣe gífìtì tá a sọ yìí pé n tó jẹ́ áítẹ́mù yẹn gẹ́gẹ́ fún rẹ̀ àbí pọ́pátì yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó wà transfer sí ọ̀dọ̀ ẹni tá a fún ṣùgbọ́n tá a fún òun ni benefit tó lè rí bí nǹkan yẹn kí la fẹ́ ló ń gbélé yìí òun ni pé tá a bá ní à ń búyàn ní nǹkan kàdé kó clear ṣé a bùn ní nǹkan yẹn ni àbí a bùn ní àǹfààní nǹkan yẹn fún àsìkò kan àwọn nǹkan wọ̀nyí a bí ìrújú láàrin àwọn èèyàn a dẹ̀ máa lídìí sí àwọn wàhálà ẹ̀sìn Islam dẹ̀ ní ẹ̀sìn ètò ni ẹni tó fẹ́ búyàn ní nǹkan ó gbọ́dọ̀ jẹ́ kó clear dáadáa ṣé òun bùn ni àbí òun ya kó máa lò tó bá yẹ kó bùn ni kó jẹ́ kó clear tó bá ṣe kó ya ni kó jẹ́ kó clear so tó bá dọjọ́ wájú kò ní jẹ́ nǹkan tí ó mọ̀ mú àríyànjiyàn wa bákan náà tó bá pọ́sibù kí a méjì kí wọ́n jọ kọ́ kalẹ̀ kó ṣe pé terms àti conditions tí wọ́n fẹ́ fi jọ operate eléyìí ni kó jẹ́ nǹkan tí ó ń bẹ lákọọ́lẹ̀ ṣùgbọ́n tí ò bá sí times àti conditions tí ò bá sí ńlẹ̀ téèyàn kan sọ lápẹjú ebi irú ìtawà lárúbáwá ń ṣe anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó fi ìdájọ́ ẹni tí ó búyàn ní nǹkan ó fi tírìtì kéèsì yẹn gbà tó bá ti ní kíní obùn ni ẹnìkan tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni wípé ẹ ó lè mọ lóná tí n bá ń bẹ láyé àbí tó bá ń bẹ láyé tí ò bá sí láyé mọ́ ẹ kò ní lò mọ́ nǹkan yìí ò clear ìpìlẹ̀ dẹ̀ ni pé gift téèyàn bá fún yàn a kò ní padà sí ọ̀dọ̀ yàn mọ́ so ilé jẹ́ point tó pàtàkì púpọ̀ níbi ìwọ àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí nǹkan ta ti sẹ́yìn náà àwọn ẹlòmíà máa fún yàn ní gift ṣùgbọ́n gift tán fún yàn wọ́n ń pè ní hebatu sawab gift wípé mo fún ẹ torí pé mo fẹ́ kó o fún mi padà ní irú nǹkan báyìí náà ó pàtàkì kẹni tó ń fún yàn kó sọ ọ́ bí irú yìí tí àwọn obìnrin máa ń ṣe láàrin ara wọn eléyìí nínáwó ṣe freedom ló fẹ́ ṣe fọ́mọ ni ó fẹ́ ṣe ìyàwó fọ́mọ ni yóò wá lóhun fún ẹnì kejì wọn òun fún un ní nǹkan báyìí tó bá ṣe pé gift tó fún gift tó expect pé kẹ́niyẹn reciprocate ẹ̀ fún ni ó dáa fún kó stipulate ẹ̀ mò ń fún ẹ ní nǹkan yìí nítorí kó lè bá fún mi padà ni tí ò bá stipulate ẹ̀ tẹ́niyẹn ò bá fún un padà ẹniyẹn ò jẹ̀bi o pípé kò dáa èèyàn burúkú ni ìgbà tí ó ṣe ìyàwó fọ́mọ ẹ̀ nǹkan báyìí báyìí ni mo gbé kalẹ̀ ìgbà tí ó ṣe kíníkan fún kíníkan nǹkan báyìí ṣe bí ṣe títí ẹni tó bá ṣe pé nǹkan tó ń expect kó reciprocate ni Islam fẹ́ kó o sọ bó tiẹ̀ jẹ́ pé n tó dáa jù òun ni pé ká fún yàn ní nǹkan láì expect nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn tó bá fún yàn ní nǹkan a lè pín sọ́nà mẹ́ta tí olówó ẹni tó ní tó bá fún ẹni tí ò tó in tó fún yẹn in tó sábà mọ́ túmọ̀ sí òun ni kó ṣàánú ẹ̀rí lápẹjúwe kí dangote lápẹjúwe kó fún yẹn kan tó ṣe pé bí alára àwọn tí wọ́n ti trọ́ọ̀kì káàkiri dangote wá rí wá lóhun fún ní nǹkan so ṣe gift lápè ni àbí sọ́dákọ́ in tó tẹ̀wọ̀n ni pé sọ́dákọ́ ló ṣe torí pé dangote ò ní ìdìkankan lọ́dọ̀ ọ̀rú èèyàn bẹ́ẹ̀ sọ́dákọ́ ló ṣe fún un tí ẹni tí ó jẹ́ èèyàn tó kéré sí ni ní ipò ní gbogbo nǹkan tó bá lóun fún ẹni tó jù lọ ní nǹkan ṣá pé gift ni in tó túmọ̀ sí jù lọ òun ni wípé ó fún nítorí pé ó fẹ́ gba èyí tó ju tó fún lọ ni ìgbà tí truck pusher tó bá lóun burú dangote ní nǹkan eléyìí ò ń ṣe gift in tó ń ṣe ni pé ó ń wá nǹkan mi lọ́dọ̀ dangote ni so eléyìí ó kó sí abẹ́ hibatu sawabu tá n sọ òun ni pé ẹni tí ó fún ẹni tó jù lọ ní nǹkan èyí tó sún mọ́ òun ni pé ó ń wá nǹkan lọ́dọ̀ ẹni tó jù lọ ni it is good kó sọ ọ́ jáde wípé tí mo fún yín o ẹ máa fi fún mi ní nǹkan tí ó ju tí mo fún yín lọ tí ò bá sọ jáde tí irú ẹni tó jẹ́ olówó yẹn ò bá fún un ní nǹkan tí ò reciprocate ẹ̀ fún padà kò ní pọ́ìntì torí pé kò sọ ọ́ jáde wípé mo fún yín ní nǹkan yìí nítorí kẹlẹ́ bá fún mi bó tiẹ̀ jẹ́ pé n tó lè fẹ́ túmọ̀ sí nípìnlẹ̀ nu ṣùgbọ́n tẹ́ni ò bá reciprocate ẹ̀ fún àbí kó tiẹ̀ fún ní nǹkan tó jù lọ kò lè mú ẹni yẹn sí ìkẹta òun tó ṣe pé ó fún ẹni tó ṣe pé wọ́n jọ jẹ́ akẹgbẹ́ bí àwọn jọ ní bákan náà ni so ń ṣe pé torí pé ó fẹ́ ṣe sọ́dà kọ̀ fún kò dẹ̀ ń ṣe pé torí wípé ẹni yẹn ó jù lọ ló fi ń so n tí akẹgbẹ́ tán bá jọ fúnra wọn ẹni tán jọ wà ní kan náà eléyìí yóò mọ túmọ̀ sí hibatu tabarro gift téèyàn fún yàn expect nǹkan lọ́dọ̀ èrò ẹni yẹn náà ẹni tó fún yàn ní nǹkan tó expect pé kẹ́niyẹn fún onírun tó ń fún padà àbí kó fún un ní tójú yẹn lọ muhammad larubawa kan o wa ba anabi wa muhammad sallallahu alaihi wa sallam o wa fún anabi sallallahu alaihi wa sallam o fún ní nǹkan ṣùgbọ́n anabi ti gẹ́ẹ̀tì wípé ẹni tó fún mi ní nǹkan yìí ni o expect kí n fún un ní mọ́ọ̀nì anabi wa fún ẹni yìí ó fún ní rànkúnmí mẹ́fà láti lè fi reciprocate nǹkan tó fún that is o fún ẹni yìí ju nǹkan tí ẹni yìí mú lọ ìṣe òjíṣẹ́ ọlọ́wọ́ muhammad sallallahu alaihi wa sallam òun dẹ̀ ni wípé kana yakbalu aliyata wa yusibu aleha a máa gba gift táwọn yẹn bá mú wa ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ìṣe rẹ̀ ni pé yóò reciprocate nǹkan yẹn téèyàn kan bá ní sọ́dákọ ni kò ń gbà kò ní jẹ́ bẹ́ẹ̀ ni kò ní fún àwọn ẹbí ẹ̀ jẹ́ ṣùgbọ́n téèyàn bá wá tó wá ní gift ní nǹkan yìí á gbà ṣùgbọ́n ìṣesí rẹ̀ ni wípé yóò wọ́ ọ̀nà bí ó ṣe compensate ẹni yẹn padà bí ó ṣe reciprocate nǹkan ẹ̀ torí pé kò ń fẹ́jẹ́ kéèyàn kan nírèbù kan tí ó ṣe léhun lórí láti mọ́ stéèni ṣe ọlọ́wọ́ ọba tí ó gbé dání so arákùnrin yìí ó fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní gift òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó fún padà ó fún ránkúnmé mẹ́fà ṣùgbọ́n arákùnrin yìí inú rẹ̀ ò dùn torí pé ó expect pé yẹ kánábí lè fóun jù báyẹn lọ sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó wá ń sọ fún àwọn èèyàn ó ní wa aimullah mo fi ọlọ́run ọba búra la akbalu min ahadin adiyatan ba'da yawmi hada mi nígbà gift lọ́wọ́ anybody mọ́ lẹ́yìn òní illa ni yakuna muhajiran qurashiyya abitani e ba je kureshi àwọn tí mo mọ̀ wá wọn dáadáa aw ansariyan abawọn ará madina aw dausiyan àbí kó jẹ́ àwọn ìdílé daus aw thaqafiyan àbí kó jẹ́ àwọn ìdílé thaqif torí pé ẹlòmíì mi ìmọ̀ tó fẹ́ nísìnyí fún mi ní nǹkan mo reciprocate n tó fún mi mo fún ẹ lọ́pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ ju n tó fún mi lọ rárá o ò sì yọnu náà kí ló fẹ́ sòjíṣẹ́ ọlọ́run ọba ó wò pé òun ò ní máa gba gift lọ́wọ́ àwọn èèyàn mọ́ torí ẹ ó pàtàkì tó bá ṣe pé gift tó fún yàn ó fẹ́ kẹ́ni ìyẹn reciprocate ẹ fún ẹ sọ ọ́ fún so that ó mà bóyá òun á gbà lọ́wọ́ ẹ òun bí òun ò ní gbà lọ́wọ́ ẹ ṣùgbọ́n kó o pò fún ní nǹkan wàá expect pé kó fún ẹ ní nǹkan mi kò wá fún ẹ padà wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń bínú lẹ́yìn òun sọ̀sọ̀ kú sọ ń pa rẹ̀ òun sọ ìgbà tí ó ṣe kinní kan èmi ṣe léèfún èmi ṣe léèfún ṣé ń gbà tí wọ́n fún ó sọ fún wípé kó lè bá fún ẹ padà nù fífún bó ti ẹ̀jẹ̀ pé sí encourage wa pé kájọ mọ exchange gift tahada o tahabu ẹ mọ exchange gift láàrin ara yín ẹ mọ lékún ìfẹ́ ṣùgbọ́n ẹni tí wọ́n bá fún yàn ẹni tó bá fún yàn ní nǹkan tí ó stipulate pé òun fẹ́ kán fóun padà ní kó má bínú lórí ẹ̀tẹ́ ni yóò bá fún padà torí pé òun gangan fún ni ó stipulate ẹ̀ fún so ló jẹ́ pé àwọn nǹkan tá a bá là ń mú jáde lápò wa tá a ń fún yàn a ní àníyàn àbí a mọ nǹkan tá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ kí la fẹ́ pẹ̀lú ẹ̀ ṣáà fẹ́ ládàá lọ́dọ̀ ọlọ́run ọba ni tó bá pa afẹ́ ládàá lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí ni wọ́n ń pè ní sọ́dákọ́ tó bá ṣe yí pé afẹ́kẹ́ni tá a fún fi nífẹ̀ẹ́ wa ní eléyìí ó máa jẹ́ gift gbẹ̀ngbà mi ò lè jẹ́ pé a fẹ́ fi gbà lọ́dọ̀ ẹni tí a fún ni eléyìí ni wọ́n ń pè ní hibatu sawab ìgbà míì dẹ̀ ní yóò jẹ́ wípé ẹni tá a fún a fún ní funfun pé a fi ṣàánú rẹ̀ ni eléyìí asábà máa wá látọ̀dọ̀ ẹni tó ju ni lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nu àwọn nǹkan náà ìgbà míì a máa fún yẹn ní nǹkan ṣùgbọ́n tá fún ẹni yẹn a lè pè é ní gift that is pé a kan fún náà ni ṣùgbọ́n ní tòótọ́ kò ń ṣe gift bribe ni gbogbo ẹni islam yanjú ẹni tó ṣe pé ìjọba ó gbé iṣẹ́ kan fún àbí èèyàn kan ó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan àwọn aníkólọ́bẹ́ èèyàn kan bí a kó gba àwọn nǹkan kan wá lápèjú ebi ẹni tó ń ṣiṣẹ́ fún water corporation ni àbò ń ṣiṣẹ́ fún nepa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn èèyàn tí wọ́n jẹ́ customer tó ṣe wípé wọ́n ń gba nǹkan lọ́wọ́ wọn tí wọ́n á gbowó tí wọ́n lò lọ́wọ́ wọn àwọn á ní pé bí ẹni yìí sanwó wọn ní kó lọ jánà rẹ̀ ẹni àwa ní wá díkájọ sọ̀rọ̀ wọn náà gba two thousand yìí ni má jánà yẹn ó gba two thousand yẹn ó da sápò kò jánà yẹn ó ló ń ṣàánú ẹni yẹn kò ṣàánú ẹ̀ ní tó gba bribe ni kò lórúkọ méjì bribe ni torí pé ìyẹn ni ó clear ó yẹ kí ó jánà ẹni yẹn torí pé ẹni yẹn ò sanwó náà tó lò ó yẹ kó já omi ẹni yẹn torí pé kò sanwó omi tó lò àti bí ẹ̀bẹ̀ lọ́nú àwọn nǹkan tó ṣe wípé àwọn èèyàn àmọ̀ ṣe ṣùgbọ́n yóò gba nǹkan sápò yóò wà ní gift ni yóò lóun ṣàánú ẹni tó yẹ kóun ṣe kò ṣàánú ẹ kò láàánú ẹni tí ó jẹ́ ọ̀gá rẹ̀ gan eléyà máa ṣẹlẹ̀ níbi iṣẹ́ ìjọba rẹ̀ máa ṣẹlẹ̀ níbi iṣẹ́ aládàáni èèyàn kan á wo pé kí ni òun kàn ṣe favour fún ẹni tóun mọ̀ whereas favour tó lóun ṣe ni ó ti affect ẹni tó ní iṣẹ́ gangan ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ tó jẹ́ ẹni tí ó ní ilé iṣẹ́ in tó ṣe yẹn ó ti affect ẹ ó ti affect ìjọba tó níṣẹ́ gbogbo ráwọn kan wọ̀nyí àálà fi ṣe gift fún ẹni tí a fún ni whereas kò ń ṣe gift so àwọn nǹkan wọ̀nyí kan tó pàtàkì ní islam ẹ̀sìn ètò ni náà mímí ń bẹ tó ṣe yí pé ẹnìyẹn ó lè ní pé òun kan fún wa ní nǹkan yìí in tó ń fún wa yìí ni àwa náà padà máa rò pé ah o ti ṣe dáadáa fún mi rí bóyá ọ̀gá abiṣẹ́ kan wá gbà wá síṣẹ́ iṣẹ́ yẹn ni ó wá fi sí ọ̀dọ̀ ẹni tó ṣe dáadáa fún wa rí àwa fún àgbàntó lọ́wọ́ rẹ̀ at the expense of iléeṣẹ́ àsọ̀pọ̀ ti ṣe wá lórí kan rí eléyìí ara ìlú ipò yẹn síbi tí ó yẹ kí yẹn lù sí ni anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ti rán sàábé kan lára àwọn tí máa gba zaka ni ipe kó lọ gba wa ìgbà tó wá dé ọ̀dọ̀ àwọn èèyàn tán lọ wá ń sọ fún wọn àwọn èèyàn ní kíní yìí gift ni òun náà wá gbà ṣèbí gift náà ni ó tó fẹ́ ṣe lọ́dọ̀ wọn ìgbà tó wá padà dé ọdọ muhammad sallallahu alaihi wa sallam ó ní adi zakata ẹni lọ gbà wá léléyìí wàhálì adíyà eléyìí gift tán fún látọ̀run ni odisi ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sallam ogun mímbàrí kò sọ nǹkan kan gbà tẹ́ni yẹn gbogbo nto sọ tán ogun mímbàrí lẹ́yìn gbà yẹn ó ní kí ni nǹkan tó ṣe pé kan nu yín ni tá a ránṣẹ́ pé kó lọ gba zakawa lọ́dọ̀ àwọn èèyàn yi wá dé yóò ní zakatẹni lọ gbà wá ní wàhálì adíyà gift lélẹ̀ ìtàn fún mi lọ́hùn àfàlàjẹ́rẹ́ sàfibẹ́ ti àbí ìwà omi yìí fayánlò àtàtí adìyẹ ba kò bá jòkó lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí gift yẹn wá bá gift tó ló ń gbà in tó fa sábà bí rẹ̀ níṣẹ́ in tó dẹ̀ súnmọ́ òun ni pé bó ṣe gba gift yẹn kó wà sí sí ẹ̀ sí ẹni tó ránṣẹ́ ó ṣòro ń sìn yóò mọ wo nǹkan mọ́ ẹni tó fún ní nǹkan yóò máa wo ma lára eléyìí òun ni islam fi lè lórí irú nǹkan báyìí tábàwò àwọn nǹkan wọ̀nyí ní àwùjọ wa tá a wà yìí nǹkan tí ó bà jẹ́ tó bà jẹ́ lónìí òun náà nírú àwọn nǹkan báyìí kan ní gift ni ó lè jẹ́ pé ẹni yẹ ẹ ọ̀gá abiṣẹ́ kan ni àwọn èèyàn láwọn fún ní nǹkan láti lè fi appreciate ìgbìyànjú ẹ̀ fáwọn tó bá díjọ́ mi ẹni yóò tún ṣe irú gbìyànjú mi fún wọn ni torí pé òun náà mọ̀ pé òun rí nǹkan gbà lọ́wọ́ wọn olóòwò jẹ́ pé ẹni tó máa fún nírú gift bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ fi jíṣẹ́ fún ẹni tó jẹ́ employer rẹ̀ èèyàn kan dá skul kan lẹ̀ lára àwọn parents wá wá ó ní ọmọ òun fún ní gift ó fi hàn sí ni wípé gift tíṣà rẹ̀ gbà kó ṣe kí kó fi jíṣẹ́ fún school authority wípé ìkan lára àwọn òbí ó fún mi ní gift yìí so tí school authority bá wá ní mọ̀ mú lọ ẹ̀hẹ́n ṣùgbọ́n kò ń wo pé alhamdulillah kò jù sápò kì ní ẹni implication implication ẹni pé láàrin gbogbo ọmọ tó ń bẹnu skul yẹn ọmọ ẹni tó fún gift yẹn ni yóò mọ ní special treatment special treatment yẹn at the expense of àwọn ọmọ tó kù ni gbogbo wọn náà dẹ̀ ni wọ́n jọ sanwó ni ó ṣiṣẹ́ pé ti àwa yàtọ̀ ó túmọ̀ sí pé tíṣà ẹ ti ń dáṣẹ́ ara ẹ̀ jẹ́ torí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí Islam dá sí ni tá a bá fi islam tó ìgbésí ayé wa ìlú ò ní dàrú tá a bá fi islam tó ayé wa ọ̀rọ̀ wa ò ní dàrú ṣùgbọ́n àwọn nǹkan tí islam gbé kalẹ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn ní gbá dànù bẹ́ẹ̀ làwọn ta pera wọn mùsùlùmí àwa gangan là ń bẹ ní forefront àwọn tó ń gbá dànù ni tó ṣe pé a tẹ̀lé nǹkan tí àwọn lòmí ń ṣe ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tá a bá yin àwọn èèyàn alẹ́ nìyí kó wa corrupt ẹni tó bá gbẹ́sìn yẹ yóò rẹ̀ rìn ẹni tẹni kò corrupt yẹn ni tá a bá tú ní tútù islam ni òun gan fún rẹ̀ ní òun rìn nínú kíní ó tẹ̀rì sínú corruption ni torí pé gbogbo nǹkan lónìí àfi wá nǹkan láti fún àwọn èèyàn láti lè fi rí ọ̀nà wa so ẹ̀mí tá a fi fún yẹn ní nǹkan mo lè wá sí kíní gift ni appreciation nǹkan yìí ṣùgbọ́n in actual sense nǹkan yìí ò kì í ṣe appreciation kankan bí ó bá kì í ṣe pé kíni bribe ni wọ́n ń pè é nínú islam tá a bá ń bẹ ní àwùjọ tí wọ́n ti ń fi òfin ọlọ́wọ́n bá dájọ́ ti tòótọ́ wọ́n ní lágbájá ọmọ lágbájá òfun lágbájá ọmọ lágbájá ní kíni òfun ní bribe òun ló fi jẹ́ pé nínú àwùjọ islam àwọn tí wọ́n jẹ́ adájọ́ wọn ń sábà ń gba gift lọ́wọ́ everybody torí pé kó máa di pẹ́ni tó fún un ní gift lónìí tó bá di ọ̀la yóò para ní kéèsì pẹ̀lú èèyàn kan yóò wá rántí pé ẹni tó fún gift yìí ní àbẹni tó ní kéèsì yìí ó ti ṣe dáadáa kan sóhun rí olófàǹgbà ìkan lára àwọn olórí islam umar bin abdulaziz radiyallahu anhu ó ń sanjọ́ kan ó ní ìtàwọn èèyàn bá mú wá fáwata jẹ́ lọ́balọ́ba lónìí àbáwata jẹ́ bí gọ́vnà gọ́vnà lónìí ó ní wọ́n ń pè ní gift ṣùgbọ́n kò ń ṣe gift bribe ni lójú ayé ànẹ́ muhammad sallallahu alaihi wasallam gift ni ṣùgbọ́n lásìkò tí wọ́n ń sìn bribe ni tó pẹ́ ní tó bá gbà ó náà ti mọ̀ pé ẹni tó ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ yóò kó sí problem jọ kan tó ṣe yí pé òun gbọ́dọ̀ béèlè out ni torí pé kí ni ó ti ti nǹkan síwájú ni nǹkan ẹ̀rẹ̀ ni ó lè jẹ́ nǹkan tó ṣe yí pé àǹfààní òun tóun jẹ́ ọba àǹfààní òun ló ń bẹ́ńbẹ́ tó ló jẹ́ pé islam ẹ̀sìn ètò ni tá a bá ń fún yẹn ní nǹkan àníyàn oríṣiríṣi ló lè so mọ́ ó lè jẹ́ sọ́dákọ́ ó lè jẹ́ gift nítòótọ́ ó lè jẹ́ pé gift téèyàn fi ń wá kẹ́nìyẹn fún yẹn ní nǹkan mi padà ó lè jẹ́ gift tó ṣe pé a fi ń wá kẹ́nìyẹn kó yíwèé fún wa àbí kó gbé òdodo kó sọ di ìbàjẹ́ àbí kó mú bàjẹ́ kó sọ di òdodo gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ẹ̀sìn fi rinlẹ̀ fún wa tí ẹ̀sìn ṣàlàyé ẹ̀ so bẹ́ẹ̀ ni a mọ bó o là á ṣe máa bá àwọn nǹkan wọ̀nyí lò kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so ọ̀rọ̀ lórí al-umra òun ni tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó dájọ́ lé lórí nípa pé tó ló ṣe yìí kò clear so gift dẹ̀ ló pé ẹni tó ló fún òun ló ní hayyan wa mayitan bí yóò ń bẹ láyé ni àbí kò sí láyé mọ́ ṣùgbọ́n bá ṣe pé nǹkan tí o fẹ́ kó lò fúngbà díẹ̀ ni sọ iye ìgbà o fẹ́ kó fi lò ó with that o ti clear ọ̀rọ̀ yẹn máa lu nǹkan yìí fún ọdún méjì ni lónìí fún ọdún mẹ́ta ni lónìí fún ọdún márùn-ún ni lónìí lópin ìgbà tó bá ń bẹ láyé eléyìí clear ṣùgbọ́n kò ní mo kàn fún ẹni kíní yìí kò wá létà kí n wá ní pé nǹkan tí mo gbà lérò pẹ̀lú ẹni eléyìí asábàmọ́ bíjà láàrin àwọn èèyàn ìsìláàmù rẹ̀ fẹ́ ká jìnà sí àwọn nǹkan tí ó mú gbọmísí omi ò tó wá láàrin wa tó pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a ní láti ní àkàkún fún ni gẹ́gẹ́ bí ẹni tó ń bẹ nínú ẹ̀sìn tó ní ètò tó ṣàlàyé àwọn nǹkan yékéyéké abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala èyí tí abárawa sọ yìí náà kọ́lọ́wọ́n ọba kójú kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe alámàrí wa ibi tí ẹnì kọ̀ọ̀kan wa kù sí kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kí ó ṣe àforíjì fún wa kó ṣe àtúnṣe rẹ̀ fún wa wa sallallahu ala nabiyyina muhammadin وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام ورحمة الله náà èyí tí a fi lé òun fẹ́ tọrọ para lọ́dọ̀ ẹni tí a ti fún èèyàn lè bá sọ̀rọ̀ wípé èèyàn báyìí báyìí báyìí ní ìdí nǹkan báyìí tóun náà bá lè ṣe ìtọrẹ àánú fún ẹni yẹn ṣùgbọ́n àwọn òní right láti gba nǹkan yẹn padà ní ọwọ́ rẹ̀ sallallahu alam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdika ashhadu an illa anta astaghfiruka